heroes of the Yoruba Traveling Theatre. The stories. The triumphs. The making of history. ọ̀gá ẹ̀dẹ̀ jẹ́ ká wá fàbọ̀ sórí fíìmù Mainframe Productions Òpómúléró kí ni ìrírí yín pẹ̀lú iṣẹ́ Mainframe Productions. ah ó lè kú mo rò pé ní UIMB la ti ṣe. èwo la rí o. ọ ń bọ̀ ọ ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ o iṣẹ́ wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ ni láti máa tọ́ àwọn ọmọ wa sọ́nà tí wọ́n bá fẹ́ ṣìnà. Si ká lè fọgbọ́n fà wọ́n padà. bẹ́ẹ̀ ni olúwa wí. ọmọ mi àṣàkẹ́ tó bá rí òwúrọ̀ kọ̀ọ̀kan tó wọ́n mú wálé lọ́mọ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ yunifásitì. ìyẹn ò yájú o. ó wí bẹ́ẹ̀ mo ti á ní kọ́kọ́ àwọn orúkọ kan kọ́ wá ṣàyẹ̀wò lọ́dún ẹ̀ tó bá ṣá ti dọ́dún ẹ̀ hmm. oníkọ̀sọ́nà mi olúwa ò fọwọ́ sí i yóò lè sinmi yóò kọjú mọ́ ìwé ẹ̀. bẹ́ẹ̀ni. ẹ ẹ ẹ. orúkọ ẹni tó lóun fẹ́ fẹ́ ni ìwọ sá ti sọ fún mi pé kọ̀sán náà ń bẹ olúwa ò fọwọ́ sí i. wọ́n ti ń gbaná ìyàwó mi ni ẹfun ṣe tán àṣàkẹ́ tó sọmọ mi ọkọ rẹ̀ yẹmi sódì. ọlọ́run kan àṣàkẹ́ ó ti dé tipẹ́. ó ti pẹ́ díẹ̀ o mo ah. ti fẹ́ máa lọ tán wò àdèrè mú láti jọjọ́ ẹ̀ hmm. ìmúra àdánwò tèmi náà ń ṣe ò jẹ́ kí n wá wò ẹ́. Hmm. Àjàní hmm. ojú mi rí máa bò kí ló dé. bàbá mi ni o wọ́n bú wọ́n bú ní tí ò ní tán sílẹ̀ sí mi lára láàárọ̀ ọjọ́ yẹn gbà tí mo délé ọ̀pọ̀lọpọ̀ ìyá mi gan ni ìjẹun náà mi. bàbá èyí máa le o. wo wọ́n tètú ti wá ṣe bẹbẹ nísìn wọ́n ti gbófin mìíràn jáde n gbọ́dọ̀ jáde bẹ́ẹ̀ lálejò kálejò kò gbọ́dọ̀ wá mi wá nu ilé. ló fẹ́ fẹ́ gbà náà tí wọ́n jọ ń dúnàádúrà ṣùgbọ́n gbogbo bítà náà ṣe lọ ó fi hàn wípé ọlọ́run lọ́wọ́ sí gbogbo ohun tá a ṣe ń gbà náà torí àwọn ará jọ̀hún wọ́n ti rò pẹ́ni bá sọ̀wọ́ àná ó pàdánù ayé àtọ̀run kábíyèsí mo ti pẹ́. ó ti pẹ́ jù àwò ah, ó yẹ kẹ́ ẹ ti tètè wá fún un lábọ̀ gbogbo ọ̀rọ̀ yìí ọ̀gá ọlọ́pàá ti jí débi. ó láwọn ti rí Sàwòrò dẹ́gbẹ́ wọn ò bá yan galu ńlé ó ti sá lọ ẹnìkan ti ta ló lobó kọ́hún àfọmọ àparò abẹ́ à ń gbẹ̀ka. kábíyèsí bí àyàngalú bá ti sá lọ kò séwu tí ọba ti lu Sàwòrò dẹ́ nítòsí tá a wà àbùṣebùṣe. àbùṣe wo ló bùṣe káà ah, mọ̀ bí táyàngalú wà. mo a lè dá déédé orí kẹ́rù ó sì máa bà mí pé bóyá ẹnìkan ó lù sáworo dẹ. Ah. kábíyèsí ẹ jẹ́ kí àwọn ọlọ́pàá ó sì máa wà àmọ́ tí ẹ ń wọ̀n mọ́ nira hmm. ìròyìn ayọ̀ kan mo mú wá fún tẹ́lẹ̀ ètò tá a ṣe nípa ti adébòmí O ti rí bẹ́ẹ̀ o ah. kódà wọ́n ti pàyàwó ẹ̀ mọ́. ǹjẹ́ yìí ò sì fìyàn lọ́kàn balẹ̀ ọ̀rọ̀ à ń bá ní pín adéédéhùn kò ṣẹlẹ̀ mọ́nù. kábíyèsí kinní kan ló bà mí nú jẹ́ àti ọmọ rẹ̀ kékeré tí wọ́n pa wọn. kí ni tiẹ̀ máa ṣe àwọn tẹ́ ń bẹ́ẹ̀ ń ṣẹ́ wọn wọ̀nyí. wọn ò mọ̀ wípé àgékù ejò nírú ọmọ bẹ́ẹ̀ dà. àmọ́ kò tí ì burú jù á tún máa sọ wọn náà ni. sáwóró dẹ́yẹ iyì tó tún ta fún mi pọ̀ tóró Fálétí torí Tinubu fẹ́ràn Fálétí. ìgbà tí Fádésí wá lọ sẹ́kọ̀ọ́ tó yọjú Tinubu tó jẹ́ pé gómìnà àgbà náà tó dìde ńgbà Fádésí wọlé gbogbo àwọn èèyàn yòókù náà dìde torí pé iyì tí wọ́n tà fún Fádésí ńgbà náà pé bàbá tó ní ẹnu sẹ́ẹ̀bù tó jókòó kọ̀rọ̀ lẹ́yẹ ń gbọ́ ẹ̀yọ̀ bá tí ọba lówó oṣù kò lè láfẹ̀yìntì ọlọ́run ṣàfikún rẹ pa gbogbo wa. a ẹ foríjì mi o bàbá ọ̀pálábà ẹ dákun ẹ ọ̀rọ̀ kan ló ká mi láà mo wá ṣe bí ẹ ti sùn ni. mo sùn bí n bá ti sùn kalẹ̀ lọ rí báyìí ibẹ̀ lèmi ti fetí kọ́ ọ̀pọ̀lọpọ̀ àṣírí ẹyẹ ò déédéé bà lóòlè. ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ ẹ foríjì mi o. mélòó mélòó kò ti di mọ́ọ́lí ṣé ò sí nǹkan kan o ọwọ́ àwọn bàbá nípa ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ń jọ sí pé bí ọba bá fẹ́ jayé kò gbọ́dọ̀ búra kó sì má sí gbẹ́rẹ́. ìyá ẹ̀ sọ fún mi ewu tí ń bẹ nínú àìsí gbẹ́rẹ́. ìwọ náà ò bí mi ìwọ̀n àbèrè téèyàn bá béèrè lọ́wọ́ èmi lèmi dáhùn. ọ̀dà ewu wo lọ́wọ́ à ń bẹ̀ torí pé lápẹ́tẹ́ ò sí gbẹ́rẹ́ o. kò sí gbẹ́rẹ́ ẹ ní oògùn nìdọ̀nìdọ̀ lẹ́yìn náà ń já yán. àti jẹ eléyìí o. ọ̀dà ewu méjì ni o èso wípé ẹlòmíì yọ ọba ọba pín adé rẹ̀ dé ní í ṣe ọba tí ọba sí gbére. bí bá ọba pín adédé lọ́nà wo báwo. ewu kejì ni wípé bí ọba kan ọba fi sí gbére tó sì dé adédé sórí tí àyàn àgálù bá fi lu ṣàwòrán létí rẹ̀ orí ní ọ̀fọ̀ ọba náà pa. àdúró eléyìí lè fi pamọ́ bàbá ọ̀rọ̀ lẹ́yẹ ń gbọ́ ọ̀rọ̀ lẹ́yẹ ń gbọ́ o ọ̀rọ̀ lẹ́yẹ ń gbọ́ o ẹyẹ ò déédé bà lórùlé o ọ̀rọ̀ lẹ́yẹ ń gbọ́. ó ìyẹn tí wọ́n tà fún fanití ńgbà náà tó ràn. wọ́n máa lé o wọ́n máa lé o àwọn ìjòyè yìí máa lé o. ajá ń tí yẹlé. wọ́n máa lé o. ajá ń tí yẹlé. wọ́n sọ fara ìlú. ajá ń tí yẹlé. ní iye wọn lọ́la ló sì ti mú Tinubu gan-an. ránṣẹ́ sí mi gan-an lára nígbà tí mo dẹ́kọ̀ọ́ ìyẹn tí ó wà ní gọ́fúnà ńgbà náà ó ní kí n máa lọ nulẹ̀ gbòǹbọ̀ mo jókòó tí ìyàwó ẹ̀ nulẹ̀ ó ṣe oúnjẹ à ń jẹ alẹ́ tí ó máa kọjá ó dé ta tó hàn ìyàwó náà ó dé nu tó ń jáde ọjọ́ lọ́ọ́ làwọn ọ̀nà mọ́tò dáwà lọ sí bọ́dé lọ́hùn ibi tó ń gbé alẹ́ ẹjọ́ yẹn ló fún mi ní owó tó tó wó ó sì fi five hundred thousand ránṣẹ́ sí Fádétí mo délé báyìí mo jíṣẹ́ fún Fádétí Fádétí ní hà léèrè ó gbowó tó tó báyìí wá fún mi lọ́wọ́ Tinubu mo ló fẹ́mi náà ń tèmi. wọ́n ní ti ní ìjẹta ni ẹni tó ní kámẹ́rà tó palẹ̀ gbogbo ẹ̀ mọ́ owó náà bí èpè kò rírú ẹ̀ rí ni onílérè a ó ṣe tó tó báyìí mo ní ó fẹ́ mi náà ní tó eléyìí lọ gbà èdèmí kan bẹ̀rẹ̀ ṣe ilé mi wẹ́rẹ́wẹ́rẹ́ tí ń gbà náà kẹ́rin gbogbo ẹ̀ ṣe kọ́ra wọn pé téèyàn bá ń ṣe nìkejì. ó nu pé bó ń bá ṣe lè ṣe fúnra ara wọn gbogbo àná tí a mú nǹkan kan ní èrè ẹ̀yẹ àfi gbogbo ara ṣiṣẹ́ àwọn ò sì mọ̀ pé èrè rẹ̀ ń bọ̀ ẹ wá wo àwọn tó ń san ẹ̀san fún wa owó tí àwọn ọ̀gá àgbà náà ò lè san fún wa ẹ wo àwọn aṣọ tó ń san fún wa ní lọ́pọ̀ ìlọ́po tòun téèyàn bá máa ṣe kó máa ṣe kó má fi mẹ́ẹ̀ẹ́dẹ́kùn kó má sì fi inú méjì ṣe. ibẹ̀ la dé bẹ́ẹ̀ni sà ẹ kálẹ̀kùn. náà tiẹ̀ tí. ẹ wọlé. ẹ máa wọ. ẹ jókòó. ẹ káàbọ̀ wọ́n lè fẹ́ rí mi. bẹ́ẹ̀ ni èmi ni wọ́n ń pè ní bàbá Ògbómọ̀ṣọ́ láti Kútọ̀nù láti wá ọmọ mi ní àwa. àwa àwa wù kọ́ ọ̀hún. àwa. àwa. bẹ́ẹ̀ ni. àwọn méjì nìyá wọn bí kó tó di pé ìyá wọn ṣaláìsí. ṣé wàá rí ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin mo gbọ́ pé tìlú òyìnbó dé wọ́n sì ní lọ́dọ̀ yín ní ìlú dé sí òun là wá wá ó kọ ọmọ yàn ti jẹ lákú lákú hmm. lákú <laughs> ẹ̀yin ni bàbá alákú. èmi ni bàbá alákú. <laughs> so lákú léèyàn dáadáa báyìí ní ń ṣe rádaràdá ká. rádaràdá bò. ọ̀rẹ́ ọmọ mi ni ọ̀gàgù wọ́n jọ tìlú èbó ni ilé mi bí wọ́n sì dé sí ńjọ́ wọ́n ti dé ńjọ́ náà láti bẹ̀rẹ̀ wàhálà wọn ṣé wọn ò sí nílé báyìí. wọn mọ bí wọn lọ. ṣé ẹ wàá mọ̀ gbà wọ́n lè dé báyìí. ẹni tí ìmọ̀ bí tọ́ lọ ni ìmọ̀ gbà tí ó tó dé. ṣé kì í ṣe pé ẹ ti padà sílùú òyìnbó. ìlú òyìnbó ọlọ́run ló lè sọ bí wọ́n wà wọ́n láwọn wọn péǹtì ayé péǹtì ọ̀run wọ́n sà bá ọ̀ràn dáradára ká ìmọ̀ bí wọ́n wà báyìí o. bàbá mo máa ka dídọ̀ yìí tó kú tọnu àmọ́ torí nẹ́kù tọnu ẹ̀yẹ tè náà ó mọ ẹ̀yẹ tó dánmọ̀. lóòótọ́ kí ló wí. ẹ mo ń sọ fún dádì mi ni pé mo rò pé wọ́n máa wà ní Kotonu ká ní Kotonu náà wà ní má ti gbúrò wọn sọ̀hún ni. a lè mọ bí wọ́n wà o. ṣé ẹ ṣe kọ́ gàgò ọmọ yìí ní ń bayé lákú jẹ́. lákú lọ́ba orí ọ̀gàgù jẹ́ tọmọ yìí tiẹ̀ le jù lákú ni ọmọ àgbàwájú ni ọmọ àgbẹ̀yìn. Ah ní ọlọ ṣerun bí oorun olòṣì. ń bẹ́ẹ̀ lọ́mọ yẹn ọ̀gágun náà yìí sọmọ gidi. bàbá ṣé kí n sọ tọrọ fún yín iyọ̀ wọn jábẹ̀ à méjèèjì. mo rántí pé ẹ wà nínú the campus queen nǹkan tí ó yà mí lẹ́nu jù nínú ẹ̀bùn tí ọlọ́run fún yín ni pé kò sí apá kan àbí nǹkan tí èèyàn lè sọ pé èèyàn ní kẹ́ ẹ ṣe kò bá àjọ ọlọ́pàá ni kò bá àṣẹ sójà ni tí kò yàtọ̀. <laughs> hello there how are you. welcome sir. <laughs> thank you. welcome. thank you. Um, his excellency is not here. i know i know i know he just called me and i promised to come and see you. Hey, eh, ah, but you look more beautiful than what they reported to me. <laughs> you will soon know me well well. This place is for inner circle only. Hey, Candy! Sir! Give me a shot. Double! Yes, sir! Uh, my daughter, what are you doing in the university? I'm reading law, sir. Law? Who wrote it? Have Abi Soyinka wrote another one. Uh, no, sir. I'm reading to become a lawyer. Oh, no! <laughs> you want to become a lawyer? That is very good. <laughs> Ah. Hey. My daughter, I have to go. And eh, if His Excellency does anything you don't like, just tell me. I am the only person in charge of this place. Okay? Okay. Sir. Eh, eh. ah, no, no, thank you, sir. Don't worry, sir. Thank you. Um, um, um, what do you mean by don't worry? If I go worry, what I will I will be worried for this small amount if an never give a child something we say thank you okay yes, sir. are you not an African. yes sir. Hey, eh, thank you sir. okay <laughs> Yeah, Okay. Thank you. ẹ eh, Candy mo ti lọ. gbogbo ẹ̀ náà ká gbà pé ẹ̀bùn Ọlọ́run ni torí pé ń dábàá ní ká ṣe ń gbà náà yálà ká sọ Gẹ̀ẹ́sì tàbí ká sọ Yorùbá You're welcome, gentlemen. Please sit down. Sit down. Ah, ah. Ebo, this story is strange. There is a concrete evidence that something is wrong. For example, there are fighter documents in the hands of a dangerous gang. They want to spoil your name and destroy your administration. No. What documents? Documents of inquiry, document of some deals, document of some money from hand to the suitcase. Governor, you should understand that. Uh, for example, they mark something, a group, top secret. Ah, maybe I was in London when I discovered that they are tracing my account. Ah, really? Yes. àbá tí a mọ̀ á sọ ṣùgbọ́n ọlọ́run tó ní wá tó ní òye a máa jẹ́ kí ẹ̀ wá sí agbárí náà ẹnìkan tó wá sọ pé òun nǹkan kan tán òun ṣe ìrànlọ́pàá àwọn míràn ní à tí mò ń jẹ tí mò ń ṣe nǹkan nǹkan irọ́ ni tí ò bá jẹ́ pé ọlọ́run bá lọ́wọ́ sí ní téèyàn sọ wà nù. mo rántí ìgbà kan bóyá lẹ́ni rántí tá a jọ lọ sí London nínú plane ẹgbẹ́ kámẹ́rà lọ àwọn èèyàn ń sọ wọ́n ní TK ó lè gbọmọ rẹ̀ fún yàn kò lè gbé kámẹ́rà fún yàn. <laughs>